asalaamu aleykum wa rahmatulahi wa barakatu gbogbo èèyàn mọ̀yá ní islam àkìyìn pé kí àlàáfíà àti àjẹjẹ́ tó rí ọlọ́run kó máa bá gbogbo yín tẹ́yìn náà ti gbọ́ nípa ẹ̀tọ́. mo ti dé ọlọ́run mi láti wá balẹ̀ kún rẹ̀. bọ̀ tí yóò balẹ̀ gùdẹ̀ látọwọ́ alájà mistura adéròmọ́ àṣàfà tí gba ayé màsítẹ́mi success ẹ̀tọ́ ẹ̀tọ́ ẹ̀tọ́ orin tí gbogbo àgbọ̀dọ̀ nílé ni ó orin tí ìyá orin tí ìyá yóò fi mọ ẹ̀tọ́ rẹ̀ sí ọkọ sí àwọn ọmọ rẹ̀ orin tí ọmọ yóò fi mọ ẹ̀tọ́ sí rẹ̀ orin tí bàbá yóò fi mọ ẹ̀tọ́ sáwọn ọmọ rẹ̀ orin tí aráàlú yóò fi mọ ẹ̀tọ́ wọn lọ́dọ̀ ìjọba orin tí ìjọba pàápàá yóò fi mọ ẹ̀tọ́ lọ́dọ̀ àwọn aráàlú ẹ̀tọ́ fásitì jáde ìyẹn lọ́jọ́ Monday ọjọ́ kẹwàá oṣù kẹwàá ọdún yìí kẹ́ẹ̀dẹ́tì lọ́ra tí ẹ rẹ́kọ̀dù ẹ̀tọ́ rẹ́kọ̀dù gbogbo agbọ̀dọ̀ ní ilé mi ẹ sáà ti gbọ́ tèmi success ẹ ti gbọ́ gbígbàdúrà ẹ ti bẹ̀rẹ̀ ìgbéyàwó eléyìí gangan tó balẹ̀ gùdẹ̀ lọ́jọ́ Monday yìí ẹ̀tọ́ yóò dáhùn yóò lágbára torí pé iṣẹ́ ọpọlọ àlejò gbọ́pọ́ àti àwọn orin orin tí a gbọ́dọ̀ nílé tí a gbọ́dọ̀ máa gbọ́ lọ́ọ̀dẹ̀ ẹni orin àlájà mi sùúrù àkó sínú rẹ́kọ̀dù náà ẹ̀tọ́ ọjọ́ mọ́ndé ni o wọ́n jẹ́ kí wọ́n ròyìn ẹ̀fún ẹ tètè lọ́ra tiẹ̀ lọ́rùn tiẹ̀ báyìí báyìí báyìí ẹ̀tọ́ yìí gbogbo wa a gbọ́dọ̀ nílé ni wà láìka láì. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Zero zero eight zero five nine seven eight zero seven four. for